الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين عباد الله السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún olúwa wa alhamdulillah ọba tí ó ní ọpẹ́ àti ẹ̀yìn àti ọpẹ́ tolúwa ní í ṣe àtọ̀rọ̀ alékún ìkẹ́ ìgẹ̀ fújìṣẹ́lá Muhammad àwọn aráalé àwọn sàhábà rẹ̀ àti gbogbo mùmínì mùmínà òdodo abẹ́ olúwa musa sí àwọn náà ní ọmọlẹ́yìn anábì òótọ́ àti lódodo. ترى وزاد المعاد في هدي خير العباد وناني أتما بيو لوراتني àkòrí tí à ń bá bọ̀ òun náà ni ọ̀rọ̀ nípa faslun fi malabisihi sallallahu alayhi wa alihi wa sallam ọ̀rọ̀ nípa àwọn aṣọ tó ń ṣe ọlọ́run ọba wọ̀ ibẹ̀ níbi tí olùmọ̀wà láti bá ọ̀rọ̀ débi ànábì owó ọṣọ tó ketílẹ̀ tó jẹ́ pupa aláwọ̀ pupa láàrin yìí òun lolùmọ̀wà ń ṣàlàyé kó má bàa sí àṣìgbọ́ wípé àwọn ìgbà wa kan bẹ tó rinlẹ̀ tó dájú látọ̀dà nábì tó ṣèlè wọ̀ fọkùnrin láti máa wọṣọ pupa tó ketílẹ̀ tó anábì náà wọn á lọ wọṣọ pupa yìí kí wá nìtúmọ̀ rẹ̀ òun ló fà tí olùmọ̀ wá fi yanjú ìtumọ̀ aṣọ tó ketílẹ̀ tá nábì wọ̀ àlàyé ti lọ lórí eléyìí wípé ìtumọ̀ rẹ̀ ni pé pupa bẹ́ẹ̀nbẹ́ òun ló sì fẹ́ hàn jù àmúkọ́jẹ́ pé pupa báláwo látòkè délẹ̀ ó ń ṣe ọlọ́run ọ̀wọ́ ru eléyìí rí o ó sì ṣe é léwọ̀ fún ọmọ ọkùnrin fáwọn ọkùnrin láti máa wọrú ẹ̀ kó wá jẹ́ ẹ̀rí jẹ́mi so òun náà ni olùmọ́ fi mú àwọn àlàyé wá láwọn àyè tó le tó jẹ́ pé ó ń ṣe ọlọ́run ọba ọ̀rọ̀ rẹ̀ le lórí ẹ̀ wípé ẹ má wọṣọ pupa ẹ̀yin ọkùnrin kìí ṣe aṣọ mùsùlùmí kìí ṣe aṣọ téèyàn máa ń bá lọ́rùn ẹni tí ń bá ń fẹ́ dáadáa níwájú ọlọ́run lálùkìyàmù tọ́ ibẹ̀ ni a ti yà sí ọ̀rọ̀. الصحابي عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما tóní òun wọ ṣọ̀fù pánjọ kan òun wọ àdàbúra pupa ó ṣe ọlọ́run wá rí òun òun sì wá rí pé á ah, nígbà tó ṣe pé tànàbí bá kórìíra nǹkan wọn ti rí lójú ẹ̀ ọla lọ nàbí wa yìí wúlò wá wọ kí lọ wọ lọ kò wújù bá lọ òun wọlé báyìí òun lọ bọ lẹ́yìn ó sì sàṣìkò tán fẹ́ máa kó náà láàrò òun bọ ẹyẹ fi kó náà ń ṣe ọlọ́run ọ̀fẹ́ kí ẹ̀ wọlé eléyìí lẹ́yìn náà wa gbé pé bóòlù sásọ àná tí mo ní bóòlù ìwé ò lọ́wọ́ yìí ó lóun ti jó náà. oṣù ọlọ́wọ́ ni oṣù wa kó báwọn ará ilé rẹ̀ àwọn ìyàwó rẹ̀ káwọn ọwọ́ tó túmọ̀ sí wípé obìnrin òun lè wọ́ọ́rú ẹ̀ ọmọkùnrin kò lẹ́tọ̀ọ́ olùmọ̀ wa ń tẹ̀síwájú lórí abala yìí wọ́n ní wà fi sahihi Muslim anhu ayọ̀bọ̀ ó tún rinlẹ̀ nínú sahihi Muslim nínú àdéhì abdullahi ibn amurin ibn al-aas òun náà ló tún gbélé ìwà o ó ní rán ànàbíyú sallallahu alayhi wa sallam alayya thawbayni mu'atfarayn ọlọ́ ànábì rí aṣọ méjì kan lọ́rùn mi wọ́n pa láró tó má sì ní wọ́n pa aṣọ láró nígbà yẹn aró tí bá jáde náà ní pupa wọn pa alárùkù pa aṣọ méjì ìtumọ̀ rẹ̀ ní pé tókè tilẹ̀ àtẹ̀yí tí yẹn ń wọ̀ sókè àtẹ̀yí tí yẹn ń wọ̀ sísàlẹ̀ fọ̀kọ́ọ̀l ọlọ́nàbí wa ní inna hadhihi min libasil kuffar fala talbasha èyí tó wọ̀ yìí nínú àwọn aṣọ kẹfẹ́rí ni kí sásọ mùsùlùmí mọ̀ wọ̀ọ́rú ẹ̀ mọ́ àwọn kẹfẹ́rí ni wọ̀ọ́rú eléyìí. وفي صحيحه أيضا عن علي رضي الله تعالى عنه أتوى إن إقبواتون إليه إن صحيح مسلم إن حديث علي علي لتنب إليه وربا يونسي وإنها النبي صلى الله عليه وسلم اللباس المعطر ولا نبي أشلي kéèyàn máa wọṣọ àpaláró pupa àṣọtán paláró ní pupa ànábi lè wọ ni o olùmọ́wá ní wà màálùmú ẹnàdálíkà ìnáma yusufu sọ́bọ́gọ́ ahmarọ́ nígbà tó ṣe pé kọ́má ni wọ́n pa sọ́láró lásìkò náà kò sí aró tí bá jáde kò sáwọ̀ tí bá jáde àfi pupa náà ni òun ní alif ní anabi ṣeré wọ kéèyàn máa wọ aṣọ aró kì í ṣe gbogbo aró tí wọ́n ń paṣọ gbà náà ṣùgbọ́n tí wọ́n náà paṣọ láró pupa náà ní ìgbàjáde ni. wọ́n fi ba'd sunan olùmọ́wá tún ní ó tún wá lọ àwọn ọ̀nà míì inú tíra àwọn olùmọ̀ míì tó ń pè ní sunan annahum kanu ma'a nabiyyi صلى الله عليه وسلم في السفر وانا وقع له النبي او سابنا سولي او وقع له النبي نرياجو ìrìnàjò kan nínú àwọn ìrìnàjò táwọn ń bá rìn fọ̀rọ̀ ala rawahilihim aksiyatan fiha khututun hamra anábìwárí lórí àwọn aṣọ téèyàn máa ń tẹ́ lórí àwọn nǹkan àgbọn wọn gẹ́gẹ́ bá a ti sọ ìpè wọ́n bá fẹ́ gun àǹkúmí àbí kẹ́tẹ́kẹ́tẹ́ kọ́dà bó ṣẹṣin bó ṣe bá a ká ó ní aṣọ ìtẹ́ tí wọ́n tẹ́ lórí ẹ̀ bí ṣe ń bẹ dòní lẹ́yìn fẹ́ gunrú àwọn nǹkan nǹkan àgùn wọn yìí àwọn èèyàn máa tẹ́ aṣọ sí i ó ní anábì lórí àwọn nǹkan gún wọ̀nyí aṣọ pupa tó ṣe wípé olówù pupa náà fi hàn náà fi ló mú dàrú fọkàn olùṣọ́ ọlọ́run bá ní alá ẹgbọ́ o ẹtẹ́tìkẹ́ ẹgbọ́ yìí o àrọ́ hadhihi al-humra qad alatkum mo rí i pé gbogbo nǹkan pupa pupa tẹ́tẹ́ sórí ìtẹ́ tẹ́ ń jókòó léyìí ó ti pọ̀ jù òun ló pọ̀ jù ní ogun tẹ́ fi tẹ́lẹ̀ àwọn nǹkan ọ̀gbun yín kí ni tí mo gbé léyìí ó ṣe ọlọ́run òwú jù báyìí lọ kí ló dé tí mo rí pé pupa pupa pupa ló pọ̀ jù níbi atẹ́ sílẹ̀ jókòó yín lórí àwọn nǹkan ọ̀gbun yín àwọn sàbí bá ní faqumna sir'a liqawli rasulillahi sallallahu alayhi wa sallam oníkàlùkù bá dìde lásìkò ní yárayára pé a àjẹ pé nǹkan yìí ò bá mu nù o oníkàlùkù dìde ní hatta nafara ba'du ibilina ó ní hatta nafara ba'du ibilana ó ní lómìn ràkúnmí rẹ̀ bó ṣe dìde ó ṣe sàn wà káàkiri ni ẹ̀rí ẹ̀dá kan máa mú ràkúnmí yẹn mọ́jọ lọ oníkálukú fa khadnal asiya fanazanaha anha oníbòsí ti kún kálukú wọn yọ aṣọ pupa tá tẹ lórí ìtẹ́ yìí tá ṣe tẹ́ lórí àwọn nǹkan ọgbọ́n wọn kálukú ọyọ kò ní rawahu. Abu Dawud olùmọ̀ wa ní Abu Dawud òun ni ó gbà wá tó olùmọ̀ wa ní wàfi jawaz lubsil ahmari mina siyabi waljuuxi wa ghayriha nazarun eléyìí yóò jẹ ká mọ̀ wípé àwọn tí ní ajẹpẹyìn lè wọṣọ pupa pẹ̀lú èyí tó síwájú ìṣùbà nàbì náà wọ à ọ̀rọ̀ yìí ó ní ìdáradó kò rí bẹ́ẹ̀ o gẹ́gẹ́ bí àlàyé tó ṣíwájú wípé ìtumọ̀ rẹ̀ ni pé pupa wà ń bẹ kódà pupa lè lékè àmọ́ tí ó jẹ́ báláwo yálà aṣọ ni àbí èyí tó ṣe pé aláwọ̀ mọ̀ tó ṣe pé ràn aṣọ tí wọ́n wọ̀ aṣọ tán ṣopọ̀ pẹ̀lú àwọ̀ òun náà pè ní aljuh èyí tó ṣe pé òwú náà fi rán òun náà pè ní fìyà ju gbogbo ẹ lọ kéèyàn wá ní ó lẹ́tọ̀ọ́ láti wọ̀ṣọ pupa báláwo fọkùnrin ọ̀rọ̀ eléyìí ò rí bẹ́ẹ̀ o wa amma karahatuhu alayhi salatu wassalam fashadidatun jidda ṣùgbọ́n ìkórìíra tó wá lọ́dọ̀ ànábì pé ẹ gbọ́dọ̀ wọṣọ pupa ó lé o ọ̀rọ̀ yẹn lé kí ọkùnrin mọ̀ wọṣọ pupa olùmọ́wá ní fàkẹ́fà yudhan bìnnàbíyì yìí alayhi wa sallam annahu labisa al-ahmar al-qani kàlá laqad aada allahu min wa innama waqa'at ash-shubhatu min labudi al-hullati al-hamra wallahu a'lam wọn àwọn kọ̀ọ̀kan tí wọ́n ti ọ̀rọ̀ yìí gbọ́ yìí. tí wọ́n ní àtiwá nàbì náà wọṣọ pupa wọ́n sì gbọ́ yìí ni o ọ̀rọ̀ dààmú wọn ni o torí pé olúwa ṣọ́ ànábì kúrò níbi nǹkan yìí bóun ni ó ṣe ṣe nǹkan léèwọ̀ tó ń mọ̀ á ṣe kò pọ́síbù ìtumọ̀ fúlẹ́tù hamra ìtumọ̀ kó wọṣọ pupa tó síwájú òun ni pé pupa wà ń bẹ̀ pupa yẹn ló sì lékè gẹ́gẹ́ bí àkíyèsí tí ó ti síwájú bíbá iná ni àdúró lẹ́yìn àbí olúwa kójà máa bẹ̀ lórí dáadáa ní ṣókí lórí aṣọ òun náà ni ọ̀rọ̀ tún wáyé lórí ẹ̀ lónìí gbogbo tó jọmọ́ dájú ẹ̀ òun náà ni olùwà olùmọ̀tì sọmaráìsì ẹ̀rí abẹ́olúwa kọ́mọ́sà fún alágbọ̀yé ẹ̀sìn ó sì ṣe wá ní ọmọlẹ́yìn òjíṣẹ́ ńlá Muhammad lótìtọ́ àti ní òdodo ọlọ́run bá kó ṣàforíjì wa kó sì mú wa dúró rí ẹ̀sìn gbogbo bùkátà oníkálukú ọlọ́run bá wa bíyà ẹ̀ ṣàforíjì fún wa gbọ́ àwọn òkú mùsùlùmí bá wa kẹ́ wọn bá wa gbàgbọ́ wọn wa náà dà lábọ̀ ọlá ìpè méjì olúwa wa ẹ̀sìn olúwa ìlànà nábì ọlọ́run orin ilẹ̀ jọ fọ́nká ìmọ̀lẹ́sìn jọ jó mu ẹ̀mí wa dàrú àti gbogbo oríkèéríkè ara wa ọlá ìpè méjì olúwa allahumma inna nas'aluka hudak waj'al 'amalana fi ridak allahumma rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina 'adhaban nar اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين